bisimilahi walhamdulilayi wala hawla wala quwwata illa billah akí ẹ̀yin olùgbọ́wánlé káàbọ̀ sórí ètò al-ilmu nurun ètò tí ó ń dẹ́sẹ̀ tí ìgbà wá ti kànnì tí a ti ń gbọ́ wáyé gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn lánàá pé tọ́lọ́mbà tún ṣọ́ nǹkan kan wá a tún mú ètò wá lónìí ọlọ́ọ̀bá ó fi àánú ẹ̀ ó fi kún wa lọ́wọ́ a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fún wa Àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò yìí òun náà ni Pure Heart Islamic Center tí ó kalẹ̀ sí Àmọ̀dá ní ìlú Ìbàdàn níbí. Ìmáàmù tí ó máa ṣèdánilẹ́kọ̀ọ́ náà fún wa náà ni Imam Sulaiman Hamza Abu Ahmed. Bí a ṣe máa ṣe, a tún ṣèdánilẹ́kọ̀ọ́ náà lónìí. Kọ́lọ́hun kó gbà ní ìjọsìn. Imam Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, wassalatu wassalam ala rasulillahi wa ala ahlihi wa ashabihi. وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أدعو فون لومبا أتروكات جفون أبو محمد صلى الله عليه وآله وسلم أتي عمر لي أتي عمر صحابة أدعو سبحانه وتعالى كما سافي إكياتي يانوي كما سافي كاريين كوكوا lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala a tún nínú àwọn ẹ̀kọ́ ètí Islam tí ó kọ́ wa ilé ló fi jẹ́ pé nínú tí a tún gbéyàwó ní ṣókí lẹ́nìí òun náà ni àdábòdéyàfà ẹ̀kọ́ bí a ṣe máa ń gba àlejò nínú ẹ̀sìn Islam kí ni ẹ̀kọ́ tí Ọlọ́run bá kọ́ wa kí ni ìlànà tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ fún wa lọ́nà tí a fi gbàlejò ẹ pé ní ìdánilẹ́kọ̀ọ́ tó ṣáájú a sọ̀rọ̀ nípa àdábò ẹ̀kọ́ bá a ṣe máa ń bẹ̀rẹ̀ wa wò walistihdad àti bí èèyàn ṣe máa ń gba ìyọ̀ǹda wọ ilé onílé tọ́ ẹnìkan tí wàá dé ó bá wa gẹ́gẹ́ bí àlejò kí ni ẹ̀kọ́ bá ṣe gbà kí làwọn ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí sí àlejò wa lákòókò ẹ jẹ́ ká padà sínú al-Qur'an al-Karim inú Suratu Dhariyat níbi tí Ọlọ́hun subhanahu wa ta'ala ti tún ń sọ̀rọ̀ fún wa nípa Ànábì wa Ibrahim alayhi salatu wa salam Ọlọ́hun subhanahu wa Muhammad sallallahu alayhi wa sallam إب هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى آله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تعقلون ọlọ́wọ́n sọ fún ní ààyè nípa àwọn àlejò tí wọ́n wá bá ànábì wa Ibrahim ó jẹ́ pé àwọn ẹ̀dá ni wọ́n gbé wá gẹ́gẹ́ bí gbogbo àwọn onímọ̀ sísọ nígbà tí wọ́n tún Al-Qur'an nìyí wọ́n wá láwọ̀ ẹ̀dá láwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ẹ̀dá tó rẹwà ṣùgbọ́n àwọn màláìka ni ìgbà tó rí pé wọ́n wá láwòrán èèyàn anábọ̀ Ibrahim ọmọ ọlọ́ni ìdídákọlù wàkọlù sàlámà nígbà tí wọ́n wọlé tó fún wọn ní yọ̀ǹda wọ́n wá sí sàlámù alaykum sànàbọ̀ Ibrahim kọ́lá sàlámù anábọ̀ Ibrahim náà dá wọn lóhùn pé àlàáfíà ọlọ́nkọ́ máa bẹ́yìn náà kọ́ mú nǹkan wọn wọ́n sọ fún wọn pé ah ìdáyìí máa fàmọ́ ọ̀gọ́ ìlà àlè bó ṣe ṣe eléyìí tán ọlọ́ọ̀bá ni ló bá tara ṣàṣà lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì lọ́dọ̀ àwọn aráalé fàjà àbí ẹ̀jìnlẹ̀ sẹ́mìn ló bá gbé àgbò èyí tó jẹ́ àgbò tí ó lọ́ra ló bá gbé fún wọn ìyá nílé ìgbà tó ti pa tán tó ti pa léṣe ọlọ́ni ṣe báyìí tán tó lọ pa àgbò tó lọ́ra dáadáa fún wọn faqarraba ilayhim ló bá gbé síwájú àwọn àlejò yìí bùtẹ́pọ̀ ànábì Ibrahim alayhi salatu wa salam kò mọ̀ pé àwọn màláìka ni àwọn tí wọ́n bọ̀ ń lálejò àsan pé wọ́n jẹ́ àwòrán tí wọ́n wá láwòrán ẹ̀dá ó ti tara ṣàṣà lọ sí yẹ̀wò láti lọ́ọ́ pa ẹran fún wọn láti gbé síwájú wọn kódà èyí tó dáa jù nínú ẹran ló pa fún wọn eléyẹ kọ́ ló ibi yẹn bẹ́ẹ̀ torí ẹ̀ àfọwàdọ́ ibn Kathir rahimahullah ta'ala nínú tafsir wọn ni wà á di ilẹ̀ àyà wọn ni àyà yìí intadhamat adaba ó ti tò lẹ́sẹẹsẹ ẹ̀kọ́ bá a ṣe máa ń gbàlejò ó ní fa innahu jaa bi ta'amin min haythu la yash'urun ó ní tó yà nígbà Ibrahim ṣe ni pé ó lọ gbé oúnjẹ wá fáwọn àlejò ẹ̀ láì fún wa lára ó túmọ̀ sí pé nínú ẹ̀kọ́ tó dáa jùlọ láti gbàlejò wa ó ní pé tá a bá ti rí àlejò tó wọlé ètò dáa jù ní ká ṣàṣà sọ fún àwọn aráalé wa ká gbìyànjú ká gbé jíjẹ èyí tó rẹwà ká síwájú àlejò gẹ́gẹ́ bí ànábì wa Ibrahim aleyhisalatu wasalam gẹ́gẹ́ bó ṣe ṣe bákan náà Ibn Kathir tẹ̀síwájú ó ní walam yamtana alayhim awwalan faqal atikum bi ta'am ó ní kò ṣẹ̀ṣẹ̀ máa fi mà wọ́n kò ṣẹ̀ṣẹ̀ máa sèrè gúnlé wọn lórí pé oúnjẹ wo lẹ fẹ́ ṣé kí n gbóúnjẹ wá torí pé ẹlòmíì ń bẹ tó yẹ pé ìtìjú tọ́lọ́run bá la tẹ bá bẹ̀rẹ̀ pé bóun ni jíjẹ yóò lọ tì yó ṣùgbọ́n oúnjẹ tó tó jẹ́ pé kò sẹ́ni tírú ẹ̀ kì í sábà wù jẹ kéèyàn gbé síwájú àlejò nínú ẹ̀kọ́ ni tá a mú lára Ànábì wa Ibrahim alayhi salatu wassalam torí ẹ̀ wọn ló fún wa nù hadith Abi Shuraih inú Sahih Bukhari àti Imam Muslim wọn lánàá bá Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa anábìlẹ̀ tó bá nígbàgbọ́ òdodo nínú Ọlọ́run àtijọ́ ìbílẹ̀ kìyàmá kó yá máa ṣàpọ́nlé àlejò ẹ̀ kó máa pọ́n àlejò ẹ̀ lé nínú pípọ́n àlejò lé òun náà ni ká gbé oúnjẹ tó rẹwà oúnjẹ tó dáa ká gbé sí iwájú àlejò bákan náà kí á gba àlejò ká gba tọwọ́ tẹsẹ̀ ká tójú ká sí i ẹgbẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì la tahqiranna min al-ma'ruf shay'an ànábì ni ẹ má fojú kéré nǹkan kan nínú ọṣẹ olóore kódà kò rẹ́rìn sọmọ àyà rẹ̀ tó jẹ́ mùsùlùmí iṣẹ́ dáadáa ni ẹ mọ̀ fojú kéré ẹ̀ tá a bá rí àlejò wa nínú ẹ̀kọ́ òní ká fi ojú tó rẹ́rìn ká fi pàdé ẹ̀ bákan náà ká mú jókòó sí àyè tó lálàáfíà àyè tó dáa àyè tó rẹwà eléyìí ní sẹ́sìn àwọn ẹ̀rẹ́ tí wọ́n ti kọjá lọ tábà wọ àkọọ́lẹ̀ nínú àtàwọ̀gébọ̀ àtàwọ̀hìb ti alimami mọ̀dírì ó mú àkọọ́lẹ̀ kan wá látọ̀dọ̀ ìkànnà tàbí àyìn tá a pè ní Ibrahim ibn Nasid anna dakhala ala abdullahi ibn al-harith ó ló wọlé tọ ìkan nínú àwọn sahaba táàpẹ́ ní abdullahi ibn al-harith abdullahi ibn al-harith yìí òun lẹ́yìn tó kú gbẹ̀yìn nínú àwọn sahaba nílùú misra nílẹ̀ cairo bí arákùnrin ṣe wá wọlé tọ sàábé táàpẹ́ ní abdullahi ibn al-harith yìí kúṣìn tí arákùnrin fi ń jókòó bàbá lọ gbé fún àlejò rẹ̀ láti fi jókòó ó sọ pé man lam yukrim jalisahu فليس من أحمد ولا من إبراهيم aleyhimasalam السلام. ní tó jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ tí mo fi ọ́ sáàyè tó pàtàkì òun náà ni pé gbogbo ẹni tí kì í bá ti ń sàpọ́nlé àlejò ẹ̀ tí kì í bá ti bàbàrà àlejò ẹ̀ kí sọmọlẹ́yìn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bákan náà kò jọ anábíwá ibrahim alayhi salatu wa salam àtúbọ̀ anábíwá ibrahim bó ṣe pọ́n àwọn àlejò létò torí ẹ̀ ló fún àwọn àdéhùn ọkọ̀ bàtúbọ̀nà amir bákan náà sheikh wa Al-Albani wọ́n ní àdìsí àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ní inú Sahihul Jami anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní la khayra fi man la yudayif anabi ni kì í ṣe ní rí ilẹ̀ ní tí kì í bá gbàlejò dáadáa kì í ṣe ní rí kò sí dáadáa kankan lára ẹni tí kì ṣàlejò ẹni tí kì gbàlejò ká gba àlejò tọ̀yàyà ti ẹ̀rín tẹ̀rín nínú wa mùsùlùmí ni bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni ká fún àlejò wa ká fún ní àsìkò ká farabalẹ̀ ká fojú balẹ̀ fún àlejò ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àdéhìí ti abi darda ànábì sọ pé inna li zawrika alayka haqqan ànábì ní àlejò rẹ náà ó níwọ̀ lórí rẹ èèyàn wá wá eléyìí máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni pàtàkì ẹni yìí wọn ní àlejò wọn ní lákọ̀ọ́kan sí àlejò yẹn ẹ̀rọ ilé ẹ̀kọ́ sínú sọ́sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ká fún àlejò wa ká fún lásìkò torí pé ẹni tó fi ilé rẹ̀ lẹ̀ tó wá bá wa lálejò ó nífẹ̀ẹ́ wa ni kò yẹ ká fi ìfẹ́ yẹn kò yẹ ká fi àìmóore kò yẹ ká fi san oore eléyìí lọ́ọ́ fi jẹ́ pé ànábì wa sallallahu alayhi wa sallam ó ń sọ fún Abi nígbà tí Salman nígbà tó wá bá lálejò nílé tó wá jọ lójú tó wá jọ lójú Salman wípé ẹni tó jẹ́ host òun ti sàbẹ̀ dáadáa ó ti bíze kọjá bó ṣe yẹn kò ráàyè fàlejò kódà kò ráàyè fáwọn fámìlì ẹ̀ wọ́n nígbà tí Salman wà ń dá lẹ́kọ̀ọ́ wọ́n sọ pé inna li zawrika alayka haqqan bọ́lá wọn bá ṣe ní ẹ̀tọ́ tó yẹ kó pé fún un tó àwọn fámìlì rẹ̀ lẹ́tọ̀ọ́ tó yẹ kó pé fún wọn bẹ́ẹ̀ náà lálejò rẹ̀ lẹ́tọ̀ọ́ kó pé ìwọ̀ fún un nígbà tí wọ́n dọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lànàbí sọ pé ìnàlẹ̀ zawrika alayka haqqo ẹni tó bọ́ ọ lálejò ó ní ìwọ̀ lérí rẹ̀ kó fún lásìkò kó ṣe dáadáa sí kó ṣe dáadáa pẹ̀lú ẹ̀ nínú ẹ̀kọ́ lélẹ́yìn náà bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni pé kò lẹ́tọ̀ọ́ nínú islam ká máa ká gba àlejò kó wá jẹ́ pé aroma ti wá láti gbé nta ní síwájú àlejò nta bá ní náà òun náà ni á fún àlejò wa bó ti yẹ pé inú ẹ̀kọ́ òun náà ni al-isar òun náà ni kí á gbọ́lá fún àlejò wa wa lọ àdìsí mẹ́nu sọ Bukhari pàdánù wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn àlejò kan anábìrán sẹlọ́ọ́lé kí láwọn àlejò mi ò rí jẹ àwọn ìyàwó anábì gbogbo wọn pátá wọn ni kò sí nǹkan kan lẹ anábì wa níta ni ó gba àlejò fún un arákùnrin kan náà wà ń sọ̀rọ̀ wá gba àlejò anábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí oúnjẹ tó ń nílé kò kọjá oúnjẹ nìkan ó wá sọ fún ìyàwó ẹ̀ pé nje gbóúnjẹ wá nígbà tí wọ́n gbóúnjẹ kalẹ̀ ó wá ṣe bí ẹni tí ń tún náà ṣe ló bá lu iná pa àlejò rò pé àwọn jọ ń jẹun ni àlejò nìkan ló ń jẹun nígbà tó dára ọjọ kejì anábì wa Muhammad sallallahu alayhi wa ni ajiba Allahu min ṣe ó máa kún lójú o pàtàkì so either kí a nípìnlẹ̀ ṣùgbọ́n gbogbo tá a bá ní ilé náà bá a ṣe ká fẹ́ gbọ́lá fún tó ètò dáa jùlọ wọn ni pé tá a bá ní ká má jẹ́ kó tì wá lójú ká gbé fún àlejò bẹ́ẹ̀. Jabir ibn Abdullahi radiyallahu anhu akọ́lẹ̀ mẹ́nu musnad imam Ahmed wọ́n ní àwọn èèyàn kan náà sọ abba anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wọlé wá kí bákan náà faqaddama ilayhim khubzan wa khalla ló bá gbé ló gbé bírèdì òbí sí wọn wájú àti alkhal bí àwọn nǹkan tí wọ́n máa ń dà papọ̀ tí wọ́n fi máa ń jẹ bírèdì bí káfíwé kásáfíwé rẹ̀ pẹ̀lú bí omi ọbẹ̀ wọ́n ló wá ń sọ fún wọn pé fa inna sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul wọ́n ní mọ̀tòbẹ́tà náà bí sọ wípé ní ni'mal idamul khal a kìíní omi ọbẹ̀ yìí ó mà dáa púpọ̀ ó wá ní halakun bir rajul ó ní ìbàjẹ́ ni fún èèyàn kan àìdáni an yadkhula ilayhi nafarun min kó wá wò pé à ń ti ń bẹ nílé ìwò kò tó gbé kò sí gbé jáde sálejò ní ọba máa wúnra wọn ni wàhálà ẹkùn bìlkọ wọn ni kò sì dáa tó náà fáwọn tí wọn wá tí wọn jẹ gẹ́gẹ́ bí àlejò à ń yà tẹkẹrù mà kọ dàmà ilé yìí níta àlejò wọn níta tí wọn bá lálejò náà gbé fún wọn káwọn náà wò pé à ah, ẹrù oúnjẹ wà lélẹ̀ arábìnrin kan ti pè anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ti pè sí àpèjẹrí tó yẹ pé ní tó gbé kalẹ̀ sọ́jọ́ anábìwá Muhammad bí omi ọbẹ̀ tó ti kan ni anábì sì fẹ́ jẹ bákan náà anábì wa muhammad sallallahu alaihi wa sallam ó pàtàkì pé kí àgbà àlejò ká ṣe dáadáa torí àlànà wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir anábì lẹ́nu tó bá jọ lọ́wọ́ nígbà tó jọ gbìyànjú al-qiyamah falyukrim dayfa kó yá pọ́n àlejò ẹ̀rí kó pọ́n àlejò rẹ̀ lé jẹ́ izatuhu yawmun wa layla tó bá jẹ́ àlejò tó jẹ́ pé ó kàn wá wéré ni anábì ní kó pọ́n lé kó fún kó tọ́jú ẹ̀ lọ́sàn-án kan òru kan ṣùgbọ́n tó bá jẹ́ pé àlejò tó jẹ́ pé wá bá lálejò láti ibi tó jìnnà ni anabini fàdéyà fàtó fàlà fàtó ayé odidi ọjọ́ mẹ́ta ni ó fi máa pàtàkì ló fi máa dọ́là fún àlejò yìí kò wá sí láìfi níbi ká jẹun pẹ̀lú àlejò nígbà mo sì ń tọ́lọ̀ bá subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al pé tá a bá jẹun nílé àwọn ọ̀rẹ́ wa kò sí tó burú an ta'kulu jami'an aw ashtatan kẹ́ ẹ jẹ papọ̀ tàbí kẹ́ ẹ jẹ kọ̀ọ̀kan bákan náà ẹni tó náà wá jẹ́ àlejò tó lọ bá yàn kó má dúró pẹ́ lọ́dọ̀ ẹni tó gbà lálejò títí tí ó fi kó nira bá ẹni tí ń gbà lálejò náà nítorí bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam onílà yahillu lahu an yathwiya indahu hatta yukhrija kò dá náà fàlejò kó pẹ́ títí lọ́dọ̀ ẹni tí ń gbà lálejò títí tí ó fi sú ẹni tí ń ṣàlejò kálejò náà sí níwọ̀nba ká má jẹ́ aláṣejù bákan náà nínú ètò dáa jù ọ náà ni pé àlejò kó ṣàdúrà fún ẹni tó gbà lálejò ní pàtàkì jùlọ tó bá jẹun lọ́dọ̀ rẹ̀ eléyìí ní súnà nípa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ní ṣókí níwọ̀n abẹ́yẹ tí yá lè mẹ́nu bà lásìkò yìí aqulu ma tasma'una astaghfirullah li wa lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.